ordinarily mi fẹ́ mọ fún ọmọ ìyá ilé sí wọn alhamdulillah pàṣẹ láwọn tí wọ́n eh, kájú ẹ̀ náà tí wọ́n fún wọn lé sí lórí irun kan báyìí ṣùgbọ́n ìmọ̀ parọ́ máwọn èèyàn tó dáa ìmọ̀ parọ́ kò sí àtọ̀ láàrin wọn àti àwọn ṣàbáàbù mi tán ń bẹ láwùjọ tán láwọn ní àwùjọ àgbáyé tán súnmọ́ àwọn mọ̀ṣáìkì irọ́ ni wọ́n lọ gbé bá àwọn mọ̀ṣáìkì wọ́n ní káwárù sí kan àwọn mọ̀ṣáìkì ni ó gba àwọn fún wọn bẹ́ẹ̀ nìyẹn lò ẹni tọ́lọ́wọ́n ọba ti ní kó tajú náà mọ̀ṣáìkì yìí ló ń sọ wípé àwọn ìkàzàbùnà mamun ẹni káwọn gbà mọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ṣáìkì míì parí pé á ìgbékúgbé làwọn yìí gbé wá bá wọn kábàrú síkọ̀ kábàrú síkọ̀ wọ́n ti wá jẹ́ kí nǹkan ẹ̀ di yẹ̀yẹ́ àtẹni tó wà tìyàn kan níjà ládùúgbò tó ṣe wípé yóò lọ bàjẹ́ lọ́dún àfáà míì kábàrú síkọ̀ náà ni الجار المفسر الجار المفسر جار مفسر ìgbàdí sheikh muhammad bin ali jarraha àwọn tí wọ́n jarraha tán pè sọ àfikọ́ ní sinmi jarraha mufassara wáyé sheikh rọ̀bí ó gbà lọ́wọ́ wọn wáyé sheikh rọ̀bí ó gbà lọ́wọ́ wọn sheikh albani ti yanjú gbogbo àwọn ọ̀rọ̀ bá jaru mufassar ó jaru lè wà mufassar ṣùgbọ́n tẹ́ ẹ bá wo dáadáa ẹ̀ẹ́rì wípé ó so mọ́ nǹkan kan. kan nígbà mi torí àwọn àfóòní gbà á tí máa fúnyàn ní kazab ní sílágbájá kazab ní ìjárù mọ́ fásọ́rì ni ṣùgbọ́n ẹni tí máa mẹ́yàn kan ti mẹ́ni yẹn lẹ́ni tí ó kì í ṣòpùrọ́ bọ̀tìyàn kan pè ní kazab ṣé máa sọ pé torí pé ó jẹ́ járù mọ́ fásọ́rì máa gbà lọ́wọ́ ẹ̀ mi nígbà lọ́wọ́ ẹ̀ nítorí pé ó jẹ́ járù mọ́ fásọ́rì in tó ń sọ ìyẹn ó yàtọ̀ sí tí èmi mọ̀ ṣé kàlùbá ní tírìtì ọ̀rọ̀ yìí dáadáa ṣùgbọ́n ọmọ ìyá yìí ń góò náà gbọ́ wọn gbọ́ kọ́ọ̀mù yìí jọ́rùmù fọ́sọ̀ jọ́rùmù fọ́sọ̀ kọ́bárù fíkọ̀ kọ́bárù fíkọ̀ ìtumọ̀ parọ́ ti káàkiri tí nǹkan ẹ bá wá ṣẹlẹ̀ sáwọn ìgbà ẹni wọn máa ṣe rọ́dù kọ́bárù fíkọ̀ wọn nígbà kọ́bárù fíkọ̀ torí pọ́dọ̀ wọn ló ṣẹlẹ̀ sínsìn ìgbà ẹni wọn máa ṣe rọ́dù jọ́rùmù fọ́sọ̀ wọn nígbà èèyàn tán nífẹ̀ẹ́ sí lẹni tí wọ́n kà pọ̀ síkọ̀ ló fún wọn ní information ń pa rẹ̀ ni wọ́n gbà mọ́. yàrá mufassaru kọ́ ni yíṣu bọ̀sù ìsì ìmáàlì yàrá mufassaru òun ni táwọn èèyàn ń takò tó yín fún òun lálábí ń takò yín fún kábàrò síkọ̀ kọ́ ni yíṣu bọ̀sù istikhdam kábàrò síkọ̀ òun lálábí ń takò yín fún. sọ̀rọ̀ àyítorí ní pé èèyàn kan ìṣtihad ni tí ìṣtihad àwọn àfáà bá wá pọ̀ lórí the same post tí ìṣtihad yẹn ni àwọn ìṣtihad àti bẹ̀rẹ̀ sí tàtà bá kọ́ ni tó ṣe pé wọ́n bára wọn mu kúwọ́ ọmọ bá ìṣtihad yẹn eléyìí ni táwọn sọ fún yín abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kò fi ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wá nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kò ṣe é amujuko kuja kudewa subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu